pàwọn ayé lára mi mú kúrò àbàwọn ayé lára mi mú kúrò ayé pòlúgùn ṣe ó tọ́jú sún mi ọlọ́run gbà mí o ìwà ń jẹ́ ó kéré ó máa fi kàn wá o àgbákò inú ayé máa ma jẹ́ ìwé ọlọ́run ṣàánú o inú ayé. bókun bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ìbànújẹ́ ojoojúmọ́ mú kúrò láyé mi o òkùnkùn ṣó ó sì òwúrọ̀ Elédùmarè má ṣe ìlànà. kéékèèké agolo ẹ̀lẹ́ bí ńlá máa gbé ní sọ́lẹ̀ o kékeré agolo ẹ̀lẹ́. I don't want it in my life. The sorrow is too much. Ọjọ́ ìlú kò tí ì mú. Kò tí ì mú. Ẹ sáré máa lọ nínú mi máa ń gbé ní ṣùgbọ́nrẹ́sì díẹ̀. máa máa máa ṣe máa máa ṣe fún mi wọ́n tó bá ti fún mi kẹ́kọ̀ọ́ nípa ẹ̀rẹ̀ ní ìdá wa ló. ìlú ẹ̀ ló sọ̀rọ̀ ìlú ìlú ìlú ẹnì kan máa ń ṣe tó máa ń jẹ́ ti bẹ́ẹ̀ ni o. tọ́gbọ́n bá bọ̀ ọ́ ìgbóni wọn ṣe wáyé sí. ara ríro orí fífọ́. headache. gbogbo ẹ̀ ló ṣe. ẹ máa gbóǹta lẹ́ẹ̀kan ṣé kò mú ni. ẹ mọ mú mo tiẹ̀ ti lo gbogbo ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n bóyá tí n bá délé tí n bá sùn díẹ̀. ẹ sáfẹ́ lọ lé náà ni. bẹ́ẹ̀ni. ẹ wọ ẹ dákẹ́sẹ́ ẹ dákẹ́sẹ́ ẹnu agbo ẹta ẹnu ẹnu dada ẹnu ẹtí sọfún ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ ẹ dàgbọn mọ kówó yàrá ẹnu ẹbí mi mọ kówó owó ìsílẹ̀ kan náà mo rò pé wọn wò mí tẹ́ bá dúró mi bí ẹ̀rọ ọ̀nà lọ́wọ́ mi ẹ̀rọ ọ̀nà bẹ́ẹ̀ lọ búrẹ́dì mi. mo ń lọ àwọn ìfọ̀rọ̀ aláìsàn ìfọ̀rọ̀ ní ìwọ̀n ẹ̀ka owó yẹ̀wò. wọ́n délé fẹ́ wá nǹkan lò ó lè jẹ́ arúmọ̀sì ló ń ṣe yín yẹn ten thousand naira ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ah, ah, ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ojú ò ní tì í àdúrà yẹn máa gbà o iléeṣẹ́ yìí á máa lọ sókè ẹ ah, ṣé mo dúpẹ́ ẹlẹ́wà lọ́la alágbára ọlọ́run ẹ màá tí n bá ti délé tí n bá ti sùn dáadáa bá ti tún lo àwọn oògùn màá wá lára màá ti iṣẹ́ lóògùn iṣẹ́ ìdí iṣẹ́ ńlá tí mo ní lọ́lẹ̀ ẹ wò tẹ́ bá ti délé hmm. kẹ́ ẹ lọ́gùn yín kẹ́ wá tilẹ̀ kùmọ̀lì kẹ́ sùn ẹ jà sọ bora ọlọ́run jìyà sun ayọ̀ àmín àmín àsùn yìí lásùn. ẹ yáṣẹ o ẹlẹ ẹlẹ ọmọ nígbà ọlọ́pàá lẹ ní o ẹ lọ́gùn ní o ẹ bọ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn torí náà tí wọ́n kó yìí ọ̀gá mi. Ìgbà dẹ́sẹ̀ ìgbà dẹ́sẹ̀ ìgbà dẹ́sẹ̀ five thousand. gbogbo ẹ̀ oúnjẹ ni màá fi ra lọ sí. wèé fẹ́ lọ fi tèmi ra wíẹ̀s jàre. Ah. pé kí n máa wọṣọ yẹn o irọ́ ni o. wíẹ̀s bíi ti báwọn kí ló ń sọ yìí ààrẹ ah, mi ò lè fi tọ̀dọ̀ mi raṣọ o. ẹ kí ló gbogbo five thousand máa kó woman tó ń ta oúnjẹ níbi ilé wa yẹn ìyá kàfílà. gbogbo ẹ̀ ni máa kó fún wọn máa ní kó fi gbogbo ẹ̀ ra oúnjẹ. Ah. because ìyá wà nílé bàbá wà nílé àwọn àbúrò náà wà ní wọn retí. ó máa máa gbá ẹ ìyá kàfílà àgbọ̀nà ó máa gbá ẹ ṣé wọn ọmọ bá yẹn rajà. mo máa kó five thousand fún mi ò ní mo ọjà five thousand ó máa kó fún mi. ó máa gbá ẹ̀jẹ̀ tí ọjọ́ kó gbà mí. Báyọ̀ nínú five thousand wá fún wá wá fún one five ah, wá ewo ń wèrè gan ọ̀gbẹ́ni kí n ṣe kó mi péjà rè é. bọ̀ bọ̀ fà balẹ̀ wo jẹ́ kí n sọ fún iye tó wà lọ́wọ́ mi kó fún ẹ o. Ah. kọ́ mi ní wọn ni àlọ́ ọmọ. níwọ̀ ah. ah, wá mi ní nínú five thousand one five àbúrò rẹ̀ wá mo ní tó kí ló ń ṣe ẹ ẹ mọ èmi ni. wá wá wá wá ló tu wọ. yà ẹ àbáfẹ́ kẹ yà ẹ. o ti wá àgbẹ̀ àbúrò ó yà ya ya ya ilé ẹ̀ka ni wọ́n ní tiẹ̀ ń bẹ̀ e báyìí sí wọ́n já máa lọ jàre wá ọ̀rẹ́ àlè fi wọ́n lẹ̀ ká la wọn. ok kí ló wá fẹ́ ṣe gangan. jẹ́ ká lọ la wọn àlè fi wọ́n lẹ̀ lọ́wọ́ máa para wọn. Yàrá ìjà ọ̀hún fi yà. káyọ̀ ilé wọn tí dáadáa ni mọ́mí ńkọ́. wọ́n ti jáde. ẹẹ mo fẹ́ ra ọjà ni. àkílẹ̀ fẹ́ rà kí n ta fún yín. ẹ̀wà dèríkà méjì. kí ló ń ṣẹlẹ̀. Ah, ẹ káàbọ̀ ah, ìyálájé. kí ló dé bá sọ́ọ̀tù níwọ̀n lójú kọ́ bàbá kí kí ló tún ṣẹlẹ̀ kí lè wá ń bí. wọ́n ní wọ́n fẹ́ ra jà. wọ́n fẹ́ra kiri tí bá sọ bí agbolomọ́ orí yẹn ọ̀rọ̀ ẹni náà wọ́n bá jẹ́lẹ̀ tìsí níbi báyìí ni ah. àbí ojú ojú ẹ̀fọ́ òde ayíwèé ah bàbá kí ló dé ẹ fẹ́ jẹ gbárùn fún mi ni tó bá pé gbogbo èèyàn ṣe é rà á nìyẹn ṣé èyí bíbá yìí ẹwọ ẹwù ẹ ti jẹ gbogbo ẹ ṣé kúkú máa jẹ sórí ibi tèdè kí ló dé náà ah, ẹ ń wá ẹ ń wá ẹ ń wá mò ń fún yín tó bá gbogbo èèyàn ṣe ń rà á nìyẹn ṣé gbogbo ọjà mi ò ti ní kú ni ẹ wá láàfà lọ àbí bóyá kí n tún advice yín dáadáa ẹ lọ sẹlẹ kẹ fọ orí yín kọ bá yín fọ orí yín gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí yẹn kó lè disappear ká má lọ wà lójú kan ọmọdé ara mi ni ẹ máa kó tiyín tèyín tiyín bá mi o. má ṣe ah, o. n ṣe náà ni ìyálájé. bàbá onígbèsè. ah hey ọlọ́run anyway mm. ẹ mo ní kí n wá san díẹ̀ nínú gbèsè tí mo jẹ tẹ́lẹ̀ náà ni kí n dẹ̀ gba ọjà míì. ṣé ń bá yín tọwọ́ bà pò kí n kó jáde àbí ẹ máa kó jáde fún wa. Ah, ah, ìyálájé bàbá onígbèsè. Ah, ó sì wá gbọ̀mọ̀ ẹ lára tó yìí. ẹ ẹ kò bóde ẹ má kà á. bẹ́ẹ̀ sọ̀hún bẹ́ẹ̀ sọ̀hún bàbá èmi lè gbélé wá fún wọ́n kówó wa o èjì ah, eléyìí ó ga abẹ èmi ò mọ̀ pé kówó wa ni ah, owó yìí tó dé wà kú pọ̀ o kò lè bí jùlọ one thousand bí five hundred màá bá yín wòwè ṣe ẹ fẹ́ nǹkan àbí. Ah, ṣé wọn gàrí. ẹ gàrí kóńgò méjì tàbí ìdèríkà méjì. akin àti ìpè ṣe yóò ṣe dá o. ṣe dá o ṣe dá o. ọjọ́ wo sọ́jọ́ wo. ìwà ìjẹun ló ń bá wọn lọ. Kí ló fẹ́ ṣe báyìí? Kí ló fẹ́ ṣe báyìí? kí àwọn ọ̀dọ́ abẹ́jẹ náà ọtí mi. ọgbọ́n ṣe rí nìyẹn bá ṣe rí nìyẹn. bọ́dá mi. mo jẹ́ ọ kí ló ṣe gbé kí. ó lè gbé wọn wá. ó jẹ́ ìdájọ́ ti jẹ́ ti tẹ̀lé ọ̀rẹ́. ìrọ̀jò àlejò sọ́jọ́ wo. màmá má wà á lulẹ̀ màmá má wà á lulẹ̀. ìrọ̀jò sọ́jọ́ wo. lọ́jọ́ wo sọ́jọ́ wo. ìyá dání. ọjọ́ náà. ọjọ́ náà dàgbù kò lóhùn wọn. ọjọ́ náà dàbí lóhùn. kò lóhùn wọn ọ̀rẹ́ ti dùn. ọjọ́ náà dàbí lóhùn wọn. yẹ ẹ yẹ ẹ ti wọ ẹ ti wọ ẹ ti wọ Yàyà yàyà yàyà. Ẹ ẹ jẹ́. ṣàánú wa. in fact ó tẹ̀ tí ń mísìn nǹkan rẹpẹtẹ gan ó dé mọ̀ra àwọn lecturers yẹn wọ́n kí n tèkì nǹkan easy o kò dẹ̀ sí bá ṣe lè ní ká máa ṣe cover up fún ẹ tó ní padà mọ́ o. kò tẹ́ ṣe nípa máa ń ṣe security for ẹ máa yẹ strict and she knows it so you just have to get yourself together kó padà wá sókó ba lè ṣe test lọ́jọ́ friday. Eh? ẹ jọ ẹ sọ fún mi because mi ò tí ì understand so ẹ̀gbọ́n mi ti kú nìyẹn so mi ò tún ní fojú mi rí bọ̀dá kíọ́lá mọ́ ayọ̀ ó ti ẹ̀dá gbére fún mi wọ́n sọ pé àwọn bówó so kọ́kọ́kọ́ lọ bẹ́ẹ̀. ayọ̀ stop crying ẹ kò dẹjọ́ torí ọlọ́run sí if you are doing this kí ló fẹ́ kí grandma àti grandpa máa ṣe mọ̀wúbà tó bá lọ fall sick ọ̀hún wọn lọ́rọ̀ tún máa dà sí náà girlfriend please you need to take things easy ẹ̀ torí ọlọ́run nǹkan tó ti wá ń ṣe yìí kò lè help situation now ah má tún máa dákun nǹkan tó wà nílẹ̀ ah. ìdáwọ́ dúró ìwọ ìjì dákẹ́ o. ẹ bá mi gbàdánù yẹ ẹ ikú ọmọ. tó bá ti dúró ti olúwa kò ní jogún òfò ẹ̀yin tí wàá sáàdì ọlọ́run ó di dandan kí ọlọ́run gbọ́ àdúrà yìí adẹ́gbọ́ àdúrà yìí. àmì ló kọ jésù. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ẹ kú iṣẹ́ ẹ wò mà ní agbára ọlọ́run ojú yóò tún rí bímọ. àmì jésù ẹ tún rí bímọ níbi. àmì lórúkọ jésù àmì. ẹ ṣe mo dúpẹ́. ẹ bàtà bá rò lárojù ó di dandan kó yá. bí ìbànújẹ́ bá pọ̀ lápọ̀jù ó lè gbógun ẹ̀mí. mi ní fojú sunkún ìkọ̀kan nínú imọ́ bí ọlọ́run ti jẹ́ ọlọ́run tí mo ní ìgbàgbọ́ nínú ọlọ́run àti ọmọ rẹ̀ jésù kristi tí í ṣe olúwa wa alágbàwí wa aláàánú wa olùràpadà wa mi ò ní fojú sunkún ìkọ̀kan nínú yín mọ́ ààbò ọlọ́run dájú lórí yín gbogbo ilé ẹ ṣoríire lójú ẹ̀mí wa ẹ ṣoríire á jẹ oúnjẹ yín á jẹun yín ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lẹ́ kémi náà tó kún àdúrà lọ́wọ́ hmm. bí bàbá bí grandpa yìí ṣe sọ bẹ́ẹ̀ ni ó rí fún mi lórúkọ bàbá tọmọ ti ẹ̀mí nínú gbogbo ìdààmú ìfòòró wàhálà ikú òjijì kò ti kú òní wa. àmín lórúkọ jésù kristi. Hmm. ikú tó wá pa ẹ̀gbọ́n yín kò ní pa yín. àmín o àmín o. ẹ wo n bá sọ tó tó fún yín pé èmi ló àmúmọ́ra ni èmi ló dùn jù obìnrin lójú tí tóbìnrin lójú láyé bẹ́ẹ̀ ni mo sọ fún un tóbìnrin lójú o nítorí bí mo ṣe wà yìí tí mo lè bímọ mọ́ ìyá yín dà bàbá yín dà ṣèbọn wọn ti lọ ṣèbọn mo mọ lẹ́yìn jẹ́ mo fẹ́ kọ́ lọ́ọ́ rántí ọmọ ẹni tó ń sìn ayọ̀ láìwọ ní báwí o àwọn ìdílé yìí dáadáa kí ni nǹkan tá a fi kọ́ yín hmm. káwọn òbí yín tó kú kí ni wọ́n fi kọ́ yín ìdílé onígbàgbọ́ ni o má jẹ́ kí sùn ìyá olù sí ìdílé wa o iléèwé tó wà mí ò gbọ́dọ̀ rí kan rédíò rẹ̀ kọ́ máa mutí kiri kọ́ máa wọ ẹgbẹ́kẹ́gbẹ́ torí ti bẹ̀ ń ta láyé ìsinmi òbí olórúkọ lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ òní sí rìn ìgbà tó bá jáde òní jáde lọ́wọ́ omi má jẹ́ káwọn ẹ̀gbọ́n ìjìyà lásán torí kì í ṣe pọpọlọ wọn náà dọ́ba ẹ̀mọ̀pọ̀n náà mọ̀ wí ṣùgbọ́n ìfẹ́ tí ń bẹ láàrin yín àti fẹ́ Kristi tó ń jẹnẹrétì ní òun ló jẹ́ kó fi iléèwé lẹ̀ fún ọ pé kó jáde náà ọtí kan tí mo sọ fún un ojú bá ń lọ. Um, ẹ ṣé mo dúpẹ́ máa agbára náà àgbáyé àdálẹ́ gbogbo nǹkan tí ẹ̀yà ti bá dì sọ́nà ni mo gbọ́ mo dẹ̀ ṣèlérí fún yín pé mi ní dójú ti fámìlì wa agbára ọlọ́run and iléèwé tèmi náà ń lọ yìí agbára ọlọ́run máa kà má dẹ̀ fojú sẹ́kọ̀ọ́ mi and mo promise pé tí bá ṣe tán tèmi náà bá dẹni tó ní owó owó yẹn máa fi rán àwọn ẹ̀gbọ́n mi lọ sí school mi dẹ̀ ní dójú tì yín ẹ ṣeun. gàmà gbogbo ọ̀ṣẹ́ títẹ fún wa náà ló yé wa ẹ pẹ́ fún wa táàbà ṣe ta ló tún fẹ́ ṣe torí àwọn òbí wa tó ti kú ẹ jẹun wa mm-hmm. àmọ́ ìwà ayọ̀lá wọ́n lọ mi bá wí mọ́mọ́ ẹni tó ń ṣe má kọ́kùnrin. ẹ ẹ wò ó mi ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ àdúrà nìkan la lè fi ràn lọ́wọ́ ó lè ṣe wà yẹn ó dá mi lójú pé kò lè ṣe ránu kí ló fẹ́ fi ránu ṣe ìranù tí ò bá lọ́wọ́ ìyá wa tí ò bá lọ́wọ́ bàbá wa tí ò tún bá lọ́wọ́ ẹ̀yìn náà ṣé ìyẹn ló máa ń sọ pé òun fẹ́ ra wọlé lẹ́sìn girama tẹ bá dẹ̀ tún wò ó inú ọ̀rẹ́ ó ní tóun bá ṣe tán nílé o ó lóun á rán wa lọ sí school ẹ jẹ́ ká gbàdúrà pé kọ́lọ́n gbé e lọ́wọ́ sókè kọ́lọ́n fà lọ́wọ́ sókè jù báyìí lọ ẹ ẹ ló fọkàn yín balẹ̀ o. Hmm kọkọ yìí balẹ̀ kì í ṣe ọmọ kékeré o òun náà mú nǹkan tó ń ṣe. ṣé ń jáde kiri ni ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ advice tó máa fún wa ni kẹ́ jẹ́ ká tẹ̀lé ọlọ́run kúkú ní jẹ́ ká ṣe ẹsẹ̀ gbé a ní ṣìrìn o. náà ní báyìí gbogbo yín ẹ gbọ́dọ̀ lọ sí fellowship. ìdáwọ́ dúró nínú ayé mi. Take it away from me all these sorrows mo ti dákẹ́ nínú ayé mi. bọ́ ayọ̀lá báwo ṣe máa ń ṣe báyìí náà látẹ̀kan tí mo ti ní kó múra ṣé mo kó àwọn club lálẹ́ ni ó dẹ̀ mọ́ kó wọ́n lo promise pé wà á tẹ̀lé wa o ah, ah, kí ni mo gbélé iná. ó dẹ̀ ń parọ́ mọ́ mi èmi àti ẹ èmi promise ẹ pé mo fẹ́ lọ sí club lálẹ́ lọ́la láìkú mi ó tún parọ́ ojúkọ̀ọ́júmọ́ mi. Ah o ẹ lè máa lọ kílọ̀bù yín tẹ̀ ń lọ èmi ayọ̀lá mi ò move an inch kúrò mi báyìí ṣé à ń gbọ́ mi ẹ lè máa lọ o because ẹni tá a bá bí ń lè rè kò kí ń rìnrìn òru èmi ò mú mú mú mọ wọ́tẹ̀ lọ́n ṣe ní kílọ̀bù yín tẹ̀ ń lọ abátijọ́ lọ kán rí ni kó tó ní mo promise ẹ ẹ lè máa lọ kílọ̀bù yín ijó takasúfè mi ò mọ ọjọ́ débi mo máa ní pé mo fẹ́ gbé bọ́dà bí mo fẹ́ gbẹ́sẹ̀ ẹ lè máa lọ o you are free. ọgẹ́. Okay it's not by force ó ti ní òun lọ ó jẹ fílẹ̀ kó jẹ́ ká máa lọ and you. ah ẹjọ máa pè mí sí o. ṣé àti níjà àti tẹ́lẹ̀ ni. ẹjọ máa lọ ẹ máa pè mí sí o. ṣáàgùn bú ọlọ́run ọ̀hún. ló fi yàtọ̀ sí àwọn. ọ̀rọ̀ ta mọ láwọn ọ̀dẹ̀ tán sọ pé ṣáàgùn búgò àwọn ẹlẹ́sẹ̀ tán ti rìn tí wọ́n fẹ́ lọ lé ijó níta àwọn ọmọ ìṣòro má dá wọn lóhùn báyìí fún ìwọ̀n ká. ìkọ́ ni yóò máa rí lọ a kò bí mi mọ́ gbogbo ogun tí a kò dá mọ́ mi. àkọsíṣọ́ ṣàkóso ọjà kò sí nǹkan kan ṣólú ẹ kọ́ máa sùn sílé ni. Ah, a máa borí tìǹà ni àdúrà ló lè ṣe wá ṣe wá ìbẹ́ yìí náà dìbò. Ah, àbí la máa ah, ṣe. àkọsàn di àbáwo ni. grandpa sọ pé kí n gba gàrí one dìríkà n pé wọ́n máa wá rí i. wọ́n tún ní kò gba gàrí dìríkà wá. Or ṣé wọ́n mọ iye tó wọ́n I don't think so. You don't think so? Oh dà o. Ẹ jíṣẹ́ fún wọn. Ó wọ́n ti di nine thousand five hundred. Ọ̀dẹ̀ jọ nítorí Ọlọ́run o. Ó ṣàánú mi o. Kò sọ́jà ń ta o. Ṣùgbọ́n ẹ Kẹ́mi. Má. Bá mi wọn gàrí fún ọmọ grandpa lọ́ba. All right there. Kó bá mi kí wọn ló dé pé ẹbí ìgbà ni bàbá yìí máa ń ó ń ṣẹjọ́ bàbá ìgbórógún ọ̀rẹ́ mi àti pé àwa gan bá ṣe wà yìí aṣọ báyìí ló bá ṣeré wa kálukú ló mọ nǹkan tó mú mọ́ra èmi kàn ń ṣe tèmi fọ́lọ́run nínú irú mm. grandpa yẹn ò lè wà ń bẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn kébi wàá máa pa wọn kó dànà. all right o kó bá mi kí wọn o kó dẹ̀ má gbàgbé o nine thousand five hundred owó ni kókó o. this particular one ó kẹ́ ẹ̀ pé wọ́n kò mú wọn o wa o eléyìí dẹ̀ da o pátí tàdé fẹ́ ṣe yẹn a lè mú eléyìí fún. exactly all of us a our wà uniform ó dẹ̀ máa fine o. ọ̀lẹ́yìn. ọmọ kí lorúkọ yẹn ń sìn. ṣé Jennifer kókó ah, ti jẹ ṣe ajá lọ. ó máa láìka aṣọ yìí tó bá rí. fi hàn babe now. Ah. ayọ̀ọ́lá ṣe wáyà mi fóònù ẹ̀ mo fẹ́. lọ bá mo fẹ́ wo àwọn kọ̀ọ̀kan lórí fóònù ẹ̀ gbọ̀n ó ti máa fi password sí. ó dẹ̀ máa ń jìnnà. ayọ̀ ayọ̀. Ayo, ah Ayọ̀. Ayọ̀lá. Babe. Eh? Ah, Ayọ̀lá ò mọ̀ bí. Ó ti sí mi. Mo bẹ̀ o. Ayọ̀. Ayọ̀lá. Ayọ̀lá. Ayọ̀lá don't do this to me. Ayọ̀ Ayọ̀ are you joking or something? Ayọ̀ Asa. ayo, I want to see the Ayọ̀ Awa there. Ṣé ló ń ṣe yìí? This one is not play. Àwọn ọmọ ṣe yẹ ọba ọ̀run máa what is really going on what is really going on kí ló fa ẹkún àìsùn ìdá yìí náà kí lè ṣe wá o ọba ọ̀run dákun dábọ̀ o ṣàánú wa kìjì ayé ó má ṣe gbé wa lọ kejì ayé ó má ṣe gbé wa lọ èyí má ga ju ẹ̀mí mi lọ ó má ṣe yẹ ọba ọ̀run má wò wá níyẹn ó kéré ó tóbi má fi kàn wá ipa ìtọ́jọ́ bá mi mú lọ. kí ló dé tí kú fi ń pa máa jẹ sí lójú ìyá rẹ̀ o ọba òkè dákun ṣàánú wa ilé àláyọ̀ ní ilé wa o má ṣe jẹ́ ẹ́ kó dilé ìbànújẹ́ gbà wá o lọ́wọ́ ikú àìtọ́jọ́ Elédùmarè ọba dákun ṣàánú wa dákun ṣàánú wa ìbànújẹ́ ó kéré ó tóbi máa fi kàn wá o ìpa ìtọ́jọ́ bá mi mú lọ kí ló dé tí kú fi ń pa máa jẹ sí lójú ìyá rẹ̀ o ọba òkè dákun ṣàánú wa ilé àláyọ̀ o má ṣe jẹ́ kó dilé ìbànújẹ́ gbà wá o lọ́wọ́ ikú àìtọ́jọ́ Elédùmarè ọba dákun ṣàánú wa. ìbànújẹ́ ó kéré ó tóbi máa fi kàn wá o ìpa ìtọ́jọ́ bá mi mú lọ kí ló dé tí kú fi ń pa máa jẹ̀ sí lójú ìyá rẹ̀ o ọba òkè dákun ṣàánú wa ilé àláyọ̀ ní ilé wa o. lórúkọ jésù àmín. ẹ ẹ má bínú dáadé ṣe rí nínú àwọn àdúrà tí mo ń gbà ẹ̀mí ọlọ́run ní kí ìdílé wa yìí sá wọn ní ká lọ fún ààwẹ̀ ọlọ́jọ́ méje ní agbára ọlọ́run bí ọlọ́tún ti ń wà lókè tí ó dẹ̀ ń jẹ́ ọlọ́run ká tó gbà wẹ̀ tán gbogbo ohun aburú tójú ló ń disturb ní ilé wa yìí àkúrò lẹ̀ a ò tún rí ibi mọ́ nínú ilé yìí àmín àmọ́ ẹ jẹ́ ká ṣe bí ọlọ́run ṣe ní ká ṣe yẹn àmín lórúkọ jésù àwẹ̀ ọlọ́jọ́ méje ni hmm. àwẹ̀ ọjọ́ méje bí olúwa ti wí nìyẹn ọlọ́run ò kì í sọ ọ̀rọ̀ ẹ̀ kó má nídìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ẹ ká ṣe bẹ́ẹ̀. ó tiẹ̀ ti di ṣíṣe hmm. nítorí pé olúwa wí pé òun náà la jókòó tì òun náà la ń jẹ níwọ̀n ìgbà tí olúwa ti sọ wípé ká gba àwẹ̀ ọjọ́ méje gbogbo wa pátápátá nínú ilé la máa gbà ó ti di gbà. kí ẹ ká ṣe bí ọlọ́run ṣe wí. yes a máa a máa. torí ọlọ́run ò kì í fi ẹni tiẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo gbàgbọ́ bẹ́ẹ̀ mo gbàgbọ́. ẹ jẹ́ ká wá dọ̀ra. àmín àmín àmín. bàbá bàbá bàbá bàbá ẹ ṣe o bàbá ẹ ṣe o bàbá dúpẹ́ bàbá lórí àwọn ọmọ rẹ̀ bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá. ní orúkọ Jésù àmín Jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ọlọ́run olódùmarè ayérayé ọba ìyanu ọba lánà ọba lónà ọba lónà ọba tí ayérayé ànípẹ̀kun adúpẹ́ ayọ̀ àfi ìforúkọmọ́ rẹ adúpẹ́ ní oṣù ṣe torí tí àánú rẹ dúró ládàá lórí wa ní orúkọ jésù kristi ọmọ rẹ kan ṣoṣo lọ́wọ́ bàbá gba ọpẹ́ wa. àmín jésù. adúpẹ́ ayọ̀ àfi ìforúkọ rẹ bàbá gba ọpẹ́ wa. àmín jésù. gba gbogbo ìyìn gbogbo ògbó tirẹ̀ ni adúpẹ́ pé o mú wa lọ nínú ìsira náà nínú àwẹ̀ náà fún ọjọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ adúpẹ́ pé à ń sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí olórí ọ̀fẹ́ jùlọ ní àwọn ọ̀run adúpẹ́ adúpẹ́ adúpẹ́ bàbá gba ọpẹ́ wa àwọn adúpẹ́ àwọn àyàn lógo láti sí ìlú àsìláláì ní orúkọ Jésù Kristi olú àti olùbàlà wa àmín àmín lórúkọ Jésù àlejò àlejò fún Jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah gbogbo adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lódùmarè fún àánú rẹ̀ lórí wa tó mú a bẹ̀rẹ̀ ìsíra ìyẹn àwẹ̀ yìí láyọ̀ àtàláfíà a sì parí rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà kí ọlọ́run gba ọpẹ́ wa. ṣé wàá rí bí a ṣe parí àwẹ̀ yìí o òun oúnjẹ tó gíríkì oúnjẹ tó jíire òun la máa fi bírèkì àwẹ̀ yìí báyìí ẹ wò dáàdi mo kọ̀rọ̀jú gbàwẹ̀ ni o ibi ń pa ndómìnì mi kejì. ẹ wo ti fún lọ ẹ wo ẹnẹ ẹnẹ ẹnẹ dáàdi o ti láyè kó oúnjẹ jù sọ ah! fún oúnjẹ ṣí ẹ ni. dáàdi ṣé ń gbọ́ arí tẹni mọ wíwá pàpá àdìgbò tiẹ̀ mọ́lẹ̀. lọ́nà o. kò ní ìyẹ̀gbà tí mo káwọ̀ mọ́ di kitchen. ẹ ṣe mo wá jẹun ṣebí mo rọ́jú gbàwẹ̀ tán. o rọ́jú gbàwẹ̀ tán ó wà lára ẹ. wo ń ṣeré o ò ṣe mí. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣèbáwá la wà láyé la wà láyé àwa la àwọn náà rè gbogbo nǹkan tí a ti torí ẹ̀ tá a fi gbà wẹ̀ agbára ọlọ́run àní ṣe lásán àní ogun àkúfàánú lè rí àwa yìí la máa gbẹ̀yìn yìí ẹ̀ẹ́dẹ̀ jẹun wa ẹ̀jẹ̀ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́. àmín àmín lórúkọ jésù. sẹ́ẹ̀rì mm, èmi náà gbogbo ọpẹ́ ni mo fọlọ́ lu aṣeun láíláí la máa rọdún pẹ̀lú nínú oh yes ànírógún alápàdúpẹ́ mọ́ ànírógún alápàdúpẹ́ mọ́ ọlọ́run àdúpẹ́ o gbogbo wa tá a wá torí ẹ̀gbàwẹ̀ yìí lóòótọ́ àti lódodo bóyá ikú òjijì ni àìsàn ni ìfòòró ni ìdààmú ni wàhálà àjálù burúkú ni ọlọ́run ọ̀wẹ̀ ní mímọ́ yóò bá mú kúrò ìlera yóò bá mi kà jóná yóò bá mi orógún gbógun mi yóò gbogbo ayé wa sẹ́wáyé ẹ̀yọ́ ọmọ mi gbogbo yẹn níyàn kú o níwáyé tí ọkàn ni yóò balẹ̀ ẹ̀ tún yìí tún fọwọ́ ìbáyìí nítorí fi gbọ́mọ sí mọ́ láyé mi. ẹ ẹ ẹ bọ̀ ẹ bọ̀ ẹ bọ̀ o ṣé gbogbo ọ̀rọ̀ ìdòmídòdò kankan yíwọ̀n yẹn kò kò jẹ́ tèmi o tí pé mo tiẹ̀ gba àwẹ̀ yìí pé báyìí ọ̀wẹ́ rẹ̀ ní ọ̀jẹ̀ o. láti ọwọ́ yẹn ló lè ṣe é. <laughs> sọ wá rí ẹlẹ́nu gbọ́ǹkẹ́ tí inú lọ́wọ́ sáànú ẹ̀ kò dà ìwọ náà lọ́wọ́ àlọ́sọjà ìwọ tó fẹ́ jẹ lómi yóò ra lómi ìwọ tó ọ̀rọ̀ jẹ ráìsì yóò ra ráìsì ọkọ mi náà tó lóun fẹ́ jọ̀wẹ́ ra ìbọ́ tó dẹ ìbọ́ gidi kì í yí fọ́pọ̀ mi. ẹ wo èmi àti dájú làjọ máa jẹ. èmi àti dájú làjọ máa jẹ èmi jọ àti gírámà làjọ máa jẹ. ọjọ́ owó kì í ṣe ẹ̀ṣẹ̀ mọ́ ni. ọjọ́ owó kì í ṣe ẹ̀ṣẹ̀ mọ́ ni. Yeah. ìfúnná ìfúnná ìfúnná ìfúnná ìfúnná ìfúnná ìfúnná gbàgbé wa ìgbàgbọ́ kan fẹ́ ká ní o ìgbàgbọ́ náà ni pé ká gbà pé ẹni tí olúwa bá nífẹ̀ẹ́ òun àdánwò àdúrà tá a máa gbà ni pé ká má rí àdán tán. bẹ́ẹ̀ ni. àti rádẹ̀ tán. pásítọ̀. ìyá wa. sọ́lọ̀ wa. ọlọ́run ọlọ́run wà mí tó ọlọ́run kúrò mí tó wà. n sì gbàdúrà. bẹ́ẹ̀ni. o gbà tèmi. ọlọ́run gbà tèmi. má jẹ́ ká ronú bẹ́ẹ̀ yẹn. pásítọ̀ ọmọ méjì èyí ń fò sẹ́lẹ̀ ó lọ. kò sí ìtòsẹ́yìn mi. àwọn ọmọ ọmọ ìfúnni. gbàdúrà rẹ. ẹ ń gbàdúrà àdúrà dẹ ń gbà rí ẹ jẹ́ ká nígbàgbọ́ pé ọmọ tó bá máa dúró sí wa kò ní kú kékeré hmm. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mú ọkàn kúrò níbẹ̀ ká dẹ̀ gbàdúrà sọlọ́run pé olúwa ó pèsè mi lóòótọ́ lóòótọ́ ah! ẹ ti dàgbà bẹ́ẹ̀ ni àmọ́ ó ní ọ̀nà méjì ọlọ́run lè gbà kẹ́yìn bẹ́ẹ̀ ni ọlọ́run ló fún wa bàbá ọlọ́run ló fún wa ọlọ́run ló gbà. èmi ọlọ́run lè ṣe ìka ni. kì í ṣe ìka tí ò bá ní irọ́ lójú wa ló ti dàbí ìka tí ò bá sí ìdí pàtàkì kan tàbí èkejì òun ní lọ lójú wa. bẹ́ẹ̀ ni àṣìlá máa ń gbàdúrà ká máa mọ̀ sáré ọmọ. tí ọlọ́run bá rí i pé wíwà láyé ọmọ yìí ìpalára ló máa jẹ́ fún wa kò ní dúró ṣayé bẹ́ẹ̀ ṣé rí ọlọ́run tó fún wa ní tinú ọlá òun ló gbà lọ́wọ́ wa o. ó gbà àpò ẹ lọ. ní gbogbo ipò tá a bá wà ká máa dúpẹ́ ni o. torí ó gbà àpò ẹ lọ. bẹ́ẹ̀ ni torí àmọ́ ìdí tọ́lọ́run ṣe ṣe bẹ́ẹ̀. kò burú. ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù àpapọ̀ àti ọ̀nà méjì láyé. máa gbàgbé ah, o. Fatir sẹ́rí kẹ́ ẹ máa fẹ́ máa dọ́wọ́ kẹ́ ẹ máa fẹ́ jí búrẹ́dì ẹ̀wọ̀n ọlọ́run kan lè mú bá sẹ́ńbí o. iye tó lọ́ọ́ mi tó kù bẹ́ẹ̀ ni ẹ̀mí mi mọ́ ọmọ oye tó gbére kù ni. ìwọ ọ̀ka àbí ọ̀ka ọ̀ka búrẹ́dì sẹ́ẹ̀ náà ló ń yà yìí. mi mọ̀ pé èyí tó gbé bọ́ ni. èyí tó ta tí ìwé pẹ̀lú sí ìfọ. ẹ bàbá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá tẹ́wọ́ fẹ́ ṣiṣẹ́ ń bí ẹ̀múṣẹ́ kọlọmọ́ṣẹ́ yín bí ni o ọlọ́run kan mò ń lò ń bí o ẹ̀ṣẹ́ ẹ̀ṣí ni ọlọ́run kan bẹ̀ẹ́ fi mọ̀kọ́ síbẹ̀ o bàbá bẹ́ẹ̀ pé mo ló ní ìrírí nìkan. Ah, ọ̀gá èmi ni adéríbi ah, ah. adéríbi. bàbá adéríbi èmi náà mo ń ṣe o sáà rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀mí yóò gùn dáadáa. àmín àmín àmín. ẹ lè kúkú òjijì. àmín àṣẹ. sẹ́ni bí ẹ bá kọ̀ tí ẹ bá ní ẹ̀ tí ìdágbó pẹ̀fẹ́ dára yín dúró ọlọ́àmọ́dé àdúrósẹ́ kan bẹ́ẹ̀ ṣe wà ẹ́ tí ẹ bá kọ́ máa ten years tí o bá tẹ̀ nǹkan lé mọ́lẹ̀ ẹ bá kó twenty years tí o tún nǹkan lé jọ ẹ bá kó thirty years tí o ta nǹkan lé ká ẹ bá kó forty years tí o bá lè fọ́ ilé alábàárà mọ́lẹ̀ wẹ́n ti kọ́tò fifty káfọ̀ rẹ̀ tì mí bẹ́ẹ̀ ṣe wà ẹ́ mo fifty báyìí mo pint ìgbà tó gbé báyìí ẹwọ ẹwọ ọba ló kọ dáadáa bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ rí tí ẹ bá kọ̀ tẹ́ ẹ̀dá ayé dúró ìgbọ̀dá ń dúró lóko olóṣèlú ẹ máa gbọ́ iṣẹ́ nítorí ṣe ẹ lọ mójútó kẹ́ ẹ máa dákú lẹ́nu máa fọ́ láti dídé kò ṣe kò dídá ẹ̀kọ́. ọ̀gá kò rí bẹ́ẹ̀ ẹ má bínú kí lẹ fẹ́ kẹ́mi àti àwọn ọmọ mi ká máa jẹ́ ńlé ẹ dákun ẹ má bínú ẹ má bínú sí mi ẹ̀ṣẹ̀ tí n bá ṣẹ̀ ní ká ẹ dájì mí ẹ dákun ẹ rí ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ sì ò tí ì pọ̀ lẹ́kẹ̀ ẹ mọ̀ pé kò ní kúkọ̀ láǹdé nílé iṣẹ́ yìí ó ti gbẹ ìmúdájú báyìí ló kọ́ lé iṣẹ́ yìí ẹ̀yin àtàmọ́tẹ́ fẹ́ ṣẹjọ́ kan ara yín ò ní jẹ́jọ́ méjì èmi ò fà ìgbà níṣẹ́ tèmi mọ́ báyìí mo dá ń dúró láì sọ́wọ́ pẹ́ gba pension no more pensioner mo dá ń dúró báyìí. ọ̀gá ẹ ẹ ẹ ṣe ṣé kí ni ṣé kí ni wọ́n ti máa ka bọ́kàn kan máa ka ọ̀gá ẹ kàdá ọ̀gá ẹ yìí lọ. bàbá sẹ́rí ìkúnlẹ̀ ṣe wà nítàjì làwọn àti gbàǹpá yẹn mú bẹ́ẹ̀ lórí jẹ mọ́kò ẹ fẹ́ fẹ́ iṣẹ́ lé iṣẹ́ yìí ẹ máa fi ọ̀dọ́ lé. olódì kọ́ yìí ọ̀gá. ṣé bàbá ẹ fún wa gbọ́ kan òfin wa lè fún láti ìsàlẹ̀ dọ́sàn ìsàlẹ̀ títí òbí ẹ̀gbọ́n ẹ̀kọ́ jáde. káwọn yẹn ọ̀gá mo ti fain lómi ọ̀gá ẹ̀. What is really going on? What is really going on? Kí ló fa ẹkún àìsùn ìdá yìí náà? Kì í lẹ́ṣẹ̀ wá o. Bàbá ọ̀run dákun dábọ̀ o ṣàánú wa. Kìjì ayé ó má ṣe gbé wa lọ. Kìjì ayé ó má ṣe gbé wa lọ èyí máa ga ju ẹ̀mí mi lọ. àwọn ọmọ ṣe iye. òǹtọ́jú mi rí o mi rèé o. ẹ wò dáàdi tí ọ̀gá yín bá ká ẹni tiẹ̀ ọlọ́run máa tẹ́rọ̀ ẹ ẹ má torí ìyẹn kẹ́ tí wọ́n á fi dá ìrònú sí ara yín lára ṣẹ́ mọ́ gbogbo tó wà nílẹ̀ tẹ́lẹ̀ tá àwọn tó ní òrí sí onípé àlẹ́ àwákù lẹ́nu ṣe bá a bí. àti pé gàǹpa máa wò ó àgbà wọn ti dé stéèjì tẹwàá ìpẹ́ kẹ́ máa ṣiṣẹ́ mọ́ kẹ́ máa dààmú kẹ́ máa ṣe wàhálà ọlá bí nǹkan ṣe rí ni àwa yìí ló yẹ ká máa ṣiṣẹ́ ká máa fún yín jẹ ẹ fọkàn balẹ̀ ẹ má ṣe wàhálà mọ́ ẹ má dààmú nǹkan tí mi ò bá sọ ni wípé àdúrà ni kí n máa fi àwọn ọmọ lọ́wọ́ ẹ fàdúrà gbé wa dìde torí pé onígbàgbọ́ ni wá nínú ilé yìí mo dẹ̀ mọ̀ wípé ẹni tó bá gbójú lọ́lọ́run kò ní jogún òfò láéláé dáàdì máa fẹ́ kí lọ fọkàn yín balẹ̀ ṣé ráwa tẹ bí yìí àti tó ṣiṣẹ́ jẹun fún yín ṣé mo wo bẹ ṣe hàn sùn kiri ní ìdè rárá mélòó mélòó ló ń bára wa tá nílé fi gungun wa ṣiṣẹ́ dádì àdúrà yín ló lè gbé wa dìde ṣé ní gbogbo àwọn ọmọ tó kù yìí á ṣe fún yín jẹ pẹ̀lú òògùn ọlọ́run. Hmm. Eh, iye mi dé ah, kẹ ẹ lè níláárí náà ní gbogbo wàhálà táwa náà ń ṣe yìí ẹ̀wù ẹ̀wù dádì nǹkan tí àwọn ẹ̀gbọ́n méjèèjì ń sọ ni pé tí àwa náà bá jáde síta anything anything táwa náà bá ń ṣe at least a máa máa mówó wálé ẹ̀yin náà a máa fi jẹun ṣe rí ewu orí láti fi máa ah, mígun orí kẹ́ fi máa sin gbà I understand. kàwé tó ká mi títì ẹni tó kàwé tó ká mi títì láyé táwa ó wá iṣẹ́ tí kò rí ẹ tí mi ìsánákì ìṣòwò ẹ̀gbọ́n rẹ ti jáde ó ti sáfù sórí iṣẹ́ láti bọ̀ ti jáde wọ́n mọ̀ ń lọ bí ọdún méjì báyìí kò lè gbéṣẹ́ ṣèbí torí ti àbúrò ní ayọ̀ọ́lá ló jẹ́ ká dá ìwọ àti ọmọ àti rèmídé ló jẹ́ adádúró pé kẹ́ ẹ mọ̀ rẹ̀ léèwé mọ́nákẹ́ dúró torí wípé ìwé ayọ̀ọ́lá yá kẹ́yìn méjèèjì ò fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ lè gbé débi gíga nígbà ó bá jáde ẹ̀yìn náà ò tún wọlé ìwé o ìsàyọ̀ láàánú ikú fi dá mi lójú bẹ́ẹ̀ ah! kì í sàyọ̀ láàánú ikú pa mi lọ́wọ́ ibi èyí ló fa ikú ti pè ìyàwó ìta. Ah! ṣé máa bẹ̀rẹ̀ ń sìn ẹ tún fẹ́ máa sunkún àbí ẹ ẹ fẹ́ máa sunkún. ó má sunkún náà ò ṣe yẹ kó ran ogun nǹkan tó wà nílẹ̀ yìí ni solution la máa wá náà o. ẹ rí ayé tá a wà á sí máa ń lo màánà fi ń ṣiṣẹ́ ẹni tí ò bá mọ̀yàn kò lè ríṣẹ́ nílùú yìí lónìí tá a wà lónìí. ẹsẹ̀ ni. àmọ́ síbẹ̀síbẹ̀ àwa náà wà lè máa wò yín o kẹ́ fi máa ṣe iṣẹ́ ìdọ̀tí lọ́dọ̀ ẹni tí ò tó yín. dadi ṣe rí mo kò fẹ́ kí lọ nígbàgbọ́ kan nínú yín wípé ohun tó wà lókè yìí ó tàṣọ gbé bẹ́ẹ̀ ni ṣé gbogbo nǹkan tó wà lẹ́yìn ó kéré níwájú ọlọ́run. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa gbé wa dìde àmì jésù ọlọ́run máa gbé wa dìde ó máa rárá ló wá sínú ìdílé ìfẹ́ àmì jésù tó bá jẹ́ gbogbo náà ni ọlọ́run máa ṣe. àmì. dama ẹ má sunkún mọ́ ibi tító bí ọlọ́run mo fi bẹ̀rẹ̀ ẹ má sunkún mọ́ a ṣe fún oúnjẹ àwọn tó kù ti kú àwọn àtàkùn yìí ah, mo fi dá yín lójú pẹ̀lú ọlọ́run ọba tá a sìn tó wà lókè. What is really going on? Ìlú fa ẹ̀kún aṣọ ìdásí náà. Kì ọba ọ̀run, dákun dábọ̀ ṣàánú wa. Kìjì ayé, ó má ṣe gbé wa lọ. Kìjì ayé kò má ṣe gbé wa lọ. èyí má ga ju ẹ̀mí mi lọ. àwọn má ṣe yẹ ọba ọ̀run. àbàwọ́n ayé lára mi. ó ti wọ́n tún ọ̀rọ̀ àti báyìí ah, ah. irú lẹ́bù wo nìyẹn ọgbẹ́ ni mo ń dúró ìjọba mi ṣe ọgbẹ́ àjẹwẹ̀ máa kọ́ ọ̀hún ló wá báyìí ni o ó ti yẹ ẹ ẹ máa gẹ́gbà tiẹ̀ ṣáàtì ẹ ní ṣáàtì ẹ ṣe kíákíá ti yẹ all right all right yà. ọjọ́ ah, mẹ́ta ọjọ́ mẹ́ta ojú ẹ ló dé ìwọ ọmọ wa rí báyìí. àbí o nothing much eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kàn sáré wá rí ẹ fún help kan ni mo ní ìdówó kan lọ́wọ́ ẹ̀ urgently just fifty k mo fẹ́ fi ra oúnjẹ fún àwọn family. mi ọlọ́run kò sóúnjẹ kankan nínú ilé tó bá dẹ̀ lè help mi tó bá lè assist mi fa àti inú mi máa dùn. fifty k well ṣáà ni fifty k bọ̀ owó kan tí mo ti ń gbé ẹ sọ láti jọ ẹ. Ah, ah ó yẹ kí wọ́n náà ti understand now ẹ̀ now gbogbo wọn fifty k ẹ̀ ṣàmùlẹ̀ ni now àwọn daily allowance ẹ̀ nǹkan tó lè máa mi máa fún àbí weekly allowance náà ẹ̀ ní ó ti yẹ kí ni àti ó ti yẹ jẹ́ kí mi gan-an kájọ mẹ́nu ẹ̀ kí mi gan-an ṣàmù gbogbo yẹn kéré tó bá ti accept ọkàn sọ fún mi láti jọ ẹgbẹ́ ti gbọ́ ti gbọ́ ọkàn sọ fún mi bó ti gbà kí dẹ̀ mọ̀ pé yes everything ti wà in order ti yẹ. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. jù bẹ́ẹ̀ lọ. tó bá ti ní kò jù bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ máa tún fún mi lówó yẹn náà kò sí problem. kò sí wàhálà yẹn kéré gan ó ti yẹ ó sì lára mi mú un ayé kò mú kó mú ṣe kò tó dúró fún ṣé fún ọgbọ́n ọ̀nì ní tàní. ó tún wá àwọn olùfẹ́ kó fẹ́ wá pọ̀ ẹ̀mí sí ilé kó wá pọ̀ gbogbo ẹ̀mí sí ilé. ẹ̀ ń gbé àdìmọ̀ ẹ̀. alfa. fine ṣé ń jáde. mo ń wọlé lọ mo fẹ́ lọ sùn. àgbákò inú wọ́n yóò pè náà. ọ̀rẹ́ mi ní báyọ̀. àgbákò inú ayé Guy, what's wrong? Kí ló tún ṣẹlẹ̀ If I am not going to lie to you, I am not happy. How's it? I am not happy. I'm tired of my life. I'm tired of everything. Like, look at it now. Pẹ̀lú gbogbo nǹkan tó wà tó sọ̀rọ̀ me, ọdún mi pẹ̀lú gbogbo yíyù go through. She mo máa tún máa extra year nínú school yìí? How do I want to survive? How do I want to meet up? How do I want to do things peacefully in this school? Báwo mo fẹ́ ṣayé mi? God, in a nutshell, ṣe school fees ni. School fees? Oh God. Ọ̀hún ṣe mi ṣe oh, is there anything you asked of me tí mo ṣe fún ẹ. Exactly my point that is where I'm going must I be asking money from you every time. Must I be coming to you to ask money? Must I be coming to ask for food? Must I be coming to ask for anything from you? Are you my father? Are you my mother? Are you my parents? Okay. You are not by your. I am tired of everything. Just calm down. Ah, Ṣé mo ṣe gbogbo nǹkan tí mo ṣe fún ẹ náà? Ọlọ́run ni God has not deposited something with my dad. Tí ó bá lówó lọ́wọ́, ta ló fẹ́ máa ṣe nǹkan fún ẹ? Àbí ta ló fẹ́ máa ṣe nǹkan fún anybody? Ademi means a philanthropist wọ́n share fẹ́ everybody and tí tell tiẹ̀ mọ̀ yìí not talk about you a friend like a brother to me kí ló ṣe now ah why we if you continue like this tó bá dá àìsàn sí àgọ́ ara ẹ we will take care of you talk to me tó bá ní jù má máa ronú gbogbo ìrònú doesn't solve anything school fees just calm down everything will be fine I'll talk to my dad má worry. My brother dáàdi sọ̀rọ̀ today or tomorrow just. Calm down. Just relax. Everything is fine. Calm down, please. Calm down. Calm down. Just calm down, please. Be fine. Thank Be fine. Be fine. Be fine. Wo ṣorí nínú ohun gbogbo ká máa dúpẹ́. Hmm? Jẹ́ ká gbà pé gbogbo èyí tó lọ ti sun ẹ bá rẹ o orí mi sún mi bá re o alábàárù mà ló wá ṣe lé mi bórí ẹ ṣe sún ẹ bá nìyẹn má sunkún mọ́ o ò ní láti máa sun ẹkún yẹ kínú ẹ máa dùn ni wò count yourself lucky láti èní lọ má jẹ́ ń tún gbọ́ pé o ṣalábàárò mọ́ ṣó ti gbọ́ anytime tó bá need anything wá sínú ilé o kì í ṣàlejò inú ilé yìí o ṣebí ìwọ náà làbúrò mi sọ pé o ti ṣoore fóun rí àwọn Yorùbá dẹ̀ sọ pé oore lóore ń wọ́tọ̀ now is the time láti jẹ oore tí ìwọ náà ti ṣe fábúrò mi at any point in time kó jẹ́ lóru tí ò bá lè débi báyìí gbé fóònù ẹ kó pè mí ṣe bó ní fóònù. yes ma. mo máa gba nọ́mbà ẹ̀ ń sìn. anything tó bá ti fẹ́ just call me òkè má ké mọ́ má ké mọ́ ọlọ́run ti gba òṣùká lórí ẹ̀. sista efilẹ ah, ẹ jẹ́ kó ké ẹ jẹ́ kó ké sẹ́yìn mọ̀ pé tí ò bá ké ni gbogbo ìbànújẹ́ ayé ẹ̀ tó wà nínú ọkàn ẹ̀ kó tì ní kúrò ẹ jẹ́ kó sun gbogbo ẹkún yẹn kó sun dànù sódà ìdùnnú àtayọ̀ tó fẹ́ gbà yẹn á lè ráyè wọnú ayé ẹ̀ á lè bàkalẹ̀ á bá wọnú ayé ẹ̀ permanent ó jẹ́ kó gé. ó mọ̀ pé bó ṣe ń sun ẹkún yẹn ń ṣe lẹ́kún gbọ̀n èmi náà you know I don't like to see tears. same thing as myself ẹ̀yin náà mọ̀ inú ilé wa ilé àánú ni gbogbo alaláàánú nulẹ̀ you are talking about my friend ẹni tó ti wà pẹ̀lú mi láti ọjọ́ yìí he has been there for me àmọye nǹkan tó ti ṣe fún mi tí mi ò délé wá sọ. kìsà mú mi bá kú yìí náà láì títí tí èèyàn gidi ni èèyàn tó dára. Hmm sísítà àtúndúpẹ́ fọlọ́ pé a tún padà pàdé báyọ̀ tó bá ti sọ fún tọ́tọ̀ tí wà ó kẹ́ jẹ́ kí n mọ̀ síbọ̀. inú kí ni wọ́n náà bọ tí ò bá sùn kò ní dáhùn sí. comfort ìbára ìwà máa ń láìpẹ́ tó máa ń le dáadáa. àbàwọ́n ayé lára mi. àwọn ayé. ṣé o lè má dà àbí anything kí wọn náà tẹ train gbogbo ẹ ṣé táwọn kọ́sítọ́mà bá wá ń sìn. kọ́ rí everywhere bó ṣe rí kọ́ ni ejò fẹ́ gà wọ́n jẹ kọ́ ni eku wọlé eh it's not done ó dé ga ó sì gbọ́lẹ̀ àmọ́ kó tó fi ṣe why are you doing this. Uh, ah. i'm sorry ma ẹ lọ pé iṣẹ́ pọ̀ gan ni so ẹ̀rù eh, mi máa tẹ̀sí kọ́sítọ́mà mi ni màá fún ní ilé yìí máa fún ní. and so and so ni kò bá lè tí tó bá wà less busy ni kò ma lè má dàkó ṣán kínní. ẹ kásán. ẹ kásán. ẹ jọ̀ọ́ ẹ má bínú ìgbà tí mò ń kọjá lọ mo rí tí wọ́n gbé síta pé wọ́n ní ìdẹ́n tó máa ṣiṣẹ́ ní bíbáyìí àti pé mo tún wá rí i ni ní hòtẹ́ẹ̀ ní bíbáyìí ó possible kí wọ́n ní ìdèyàn lóòótọ́ mo wá ní kí n wọlé bóyá mo lè rí iṣẹ́ máa ṣe ní bíbáyìí. ok kí qualification ni. qualification eh, school cert ni school start ṣé o lè ṣe cleaner. Ah! ẹ ṣe ma ẹ wo ẹ ṣe gan ma ayé yóò ní bàjẹ́ tí yóò ní ta ẹ wo mú gùdù gan ni ká tún lè ṣe ṣé nílé wa èmi máa fọbọ́ fọlẹ̀ tún lè ṣe gbálẹ̀ gbogbogbò. a ti gbọ́ a ti gbọ́ ẹjọ́ kọ́ ni wà. nǹkan tó ṣẹlẹ̀ mo ṣe bóun sọ̀rọ̀ sí i look at it ah, mi ì fẹ́ kó wá dé sìn kí gbogbo ẹ̀ wá rí jábàjábà. Ah, ẹ kàn fún mi ní ọjọ́ kan gbogbo òtẹ́ẹ̀lì máa ní tì mo mo níbi ká tún lè ṣe ẹ̀dùn mi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kó wá láàárọ̀ là tó bá ti di eight o'clock. eight o'clock láàárọ̀ là ah, ẹ ṣe bá ah, ẹ ṣe bá tí yín àdé ah, ẹ jọ máa ẹ jọ máa ṣé mo lè jí débi tó seven. i say go má jí eight o'clock. ẹ ṣe gan ma ẹ ṣe gan ẹ ṣe. madam nice gan o o oh, nice o. ẹ ṣe mi náà ẹ ṣe gan ma ẹ ṣe ọ̀tá àwọn yín àdá àwọn ẹ̀ṣọ́ ẹ ṣe ma ẹ ṣe ma ẹ ṣe. tó ẹ má wọlé i will do that today i will just ní tẹ fóònù ẹ̀yin bó ṣe máa ń rí nìyẹn o bó ṣe máa ń rí nìyẹn ó ti ṣẹlẹ̀ tó ń sìn yìí o ò fẹ́ sọ̀rọ̀ àbí o ò fẹ́ wá solution sọ̀rọ̀ tó wà ń lẹ́yìn àbí. má bínú nǹkan tí mo ṣe wá important bó ti yẹ ah, má bínú. imagine. ó ti yẹ so ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó dẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀. ṣé o lè fẹ́ ni. wo ọ̀rọ̀ owó kọ́ ló wà nílẹ̀ rárá o ah, eh, nǹkan tó ṣe ń jọ yẹn ó ti padà dórí o. oyún. Eh. orí ìyá mi tún lóyún fún mi báyìí. má gbà why not èmi kò di bàbá ọmọ nìyẹn yes yes ṣé kò wọ́n ẹgbẹ́ kó mọ fún mi ni. kí ló dé owó mi ìmọ̀ kí ni ègò máa dùn sí mi rò pé bíyà. why not why not ìsìn ìlú ọgbọ́n máa gbà ẹ jẹ́ anything. ìtì ẹ̀ believe pé o lè gba oyún yìí ah, ah, gbogbo ọmọ tó ń fẹsẹ̀ gbàdẹ́gbàdẹ́ kiri yẹn ń sìn gbogbo wọn yẹn wọn máa já wọn ni. Ah, grandma mi máa ń sọ̀rọ̀ kan fún mi gbà yẹn Ah, bẹ́ẹ̀ àwọn tó máa ń bímọ lé wa olóògùn tó máa ń fún wọn ògùn yẹn máa ń jẹ́ kọ́ ọmọ yẹn kó ti yẹ kó máa strong kó máa takún kó máa yí inú ó ti yẹ so máa wọ̀ ìtẹ̀bá wọnú lé sí máa lọ fún olóògùn yẹn so màdé ìtújọ rẹ ti kí mi pàtó bẹ́ẹ̀ tọ̀ kó ti yẹ. mo pé inú ẹ máa dùn sí i wọ́n ti wá ti sọ báyìí o kò máa bínú ni ah, ah, èmi ṣe wọ́n kí èmi kò ti di bàbá bíbí mi. ee olówó ṣé o. kí ló kọ́ you what all this tí o ti management jẹ́sì kọ́ ni i'm not capable kí ló kọ yìí. bọ́ ma gbogbo owó tá a pa àmọ́ everything náà ni a fi sí. will you shut up gbogbo nǹkan tó yẹ kẹ́ fi kàwé ẹ ti fi ṣeré look at what you are writing what all this now wọ́n máa ṣìyàn ọ̀gbàláyé mi imagine why why have you been shouting every time oh lè kọ̀ọ̀kan fún wa right why now why you doing all this explain yourself to me why. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mi ò ní owó mọ́tò ni in fact ẹsẹ̀ ni mo fi rìn débi níbo ni kí n ti bẹ̀rẹ̀ báyìí. ẹ mú kó wá ṣe tẹni kí n wá máa ṣe yín náà tẹni kí n jí dé. to work. ọ̀rẹ́ ah. mi ti mọ̀ ah. ní yé yé kí ló dé inú mi ilé mi yé ẹ gbà mí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ gbà mí ilé mi ilé mi ní ọmọ ọmọ rẹ mo tún dé ilé mi wọn lọ ṣe ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ rẹ. Ibi ló ta jẹ? Yọ bá kí ló ṣe? Kí ló ṣe? Ilé mi ni. Ilé mi ni. Ẹ gbà mí. Ẹ gbà mí. ìjà báyọ̀. Bẹ́lẹ̀ bẹ́lẹ̀ ti sọ fún yín kẹ́ ní sùúrù lẹ́yìn. ní sùúrù báwo ọ̀dọ́ mi jókòó sí ìgbà yìí ẹ kàn fún mi ṣíbẹ̀ ṣíbẹ̀ látàrọ. wọ́n àtẹ̀ǹtì sáwọn nǹkan lọ tó bá ṣe tó máa àtẹ̀ǹtì sẹ́yìn iṣẹ́. àwọn ọmọ ẹgbẹ́ mi ò kí wọ́n fi ṣe náà. àwọn gàgà. a ti náà máa yọjú sí i. níta ìlú. eyín ẹ tó bá ti ṣe tán àníkẹ́rì wọn. ọfà ìṣòro tó lọ kí ló ṣẹlẹ̀ ẹ sọ ọkọ àti ìṣòro tó lọ kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ lọ jókòó tí dókítà bá ti ṣe tán wọ́n á sọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n á tó jáde ní sùúrù. dókítà dókítà máa ń bọ̀ ẹ́ kó tí mo máa ń ṣe ẹ́ ní sùúrù ẹ̀ fún mi. tó ti dé ó ti dájú. ẹ jẹ́ sáré lọ wọ́n. olóòwò àfọyín ṣe o. Bàbá bàbá ìwà ẹ̀gbọ́n dókítà mo wá rí yín sàn. ẹ wá rí mi. bẹ́ẹ̀ni sàn. ṣé o wá rí mi personal àdó fẹ́rí dókítà. fẹ́rí personal. ok jẹ́ kí n dáhùn patient náà. ok sàn. ok tí bá dáhùn lóòótọ́ gbà yẹn wá pè wọlé. ok sàn. ẹ sọ fún wa nípa mo ní mi síbẹ̀ yẹn. mi trust yín. bọ́ọ̀ nǹkan tó ń sọ fún mi ó yàtọ̀ bóyá ẹ̀ mọ nǹkan tó ṣe. ìrèmídé. ìrèmídé ìrèmídé lóògùn ni o hmm. ó lóògùn láti fi ṣẹ́yún ni o. ó ṣẹ́yún ni. now tí a bá rí owó tí mo dárúkọ yìí láti lè fi clear gbogbo nǹkan tí ó wà nínú ẹ̀ ó léwu fún ni wọ́n ṣe wò gẹ́gẹ́ bí ìhà mo kọ sí fámìlì yín pé just fifty thousand naira péré lówó tá a need. dókítà fifty thousand naira kì í ṣe péré kódà tí n bá ṣa gbogbo ilé àti ilé àtọ̀nà àtòkè àti ilé mídíọ́ mi ìlérí five thousand. dókítà kí ni mo fẹ́ ṣe. àbá kò sí bá a ṣe lè ṣe o kò sí bá a ṣe lè ṣe àfikárọ̀wò yẹn kí mo ti fẹ́ ṣe báyìí fifty thousand naira. Doctor, ní ká lọ wá fifty thousand naira wá. fifty what. fifty thousand naira. wọ́n ní gbogbo wọn máa fi ẹbẹ fúlọ̀tì wọn máa fi kó gbogbo ohun tó ṣe. láti ti bẹ́ẹ̀ yẹn ẹ wò dáàdì. mo mo dáàdì dáàdì dáàdì máa kó. dáàbà ẹ̀wò dáàbà ẹ̀wò àbọ̀ ẹ̀mọ tó ṣẹlẹ̀ a máa rí five naira báyìí ó ṣàgbà mí lọ́wọ́ tí mo ṣe wà yìí. mo mọ mo mọ ẹ mọ tó ṣẹlẹ̀ grandpa ẹ fọkàn ara yín balẹ̀ ẹ má ẹ má gbéra yín lọ́kàn gbóná torí tó ṣẹlẹ̀ yìí o ẹ̀yin ẹ máa lọ lé ẹ máa lọ lé. kí máa lọ lé ẹ máa lọ ní tẹ́bá wá délé ẹ wá sọ fún girama kó fọkàn balẹ̀ ẹ má sọ fún wọn pé nǹkan báyìí o ẹ ká fún ọlọ́kàn balẹ̀ everything o. báwo la ṣe wá fẹ́ rówó. ẹ̀yin ẹ má wọrí ah. ẹ má wọrí ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ ẹ má lọ ní mo ń sin ọ ọlọ́run mo ń sin ọ mo mọ̀ pé mo ń sin ọlọ́run má dojú gbàgbọ́ tì mí o má dojú àdúrà tì mí o ọlọ́run ṣàánú mi o. ẹ máa lọ lẹ́kọ̀ọ́. ẹ ṣeun. ẹ ti sùn. ẹ máa lọ ẹ máa lọ kí ló ṣẹlẹ̀ tí mo ti nà ń wọnú fífi. má bínú. fifty thousand kí la fẹ́ ṣe rẹ̀. a jẹun látàwọn fifty thousand. ẹ mọ tó ṣẹlẹ̀ gbogbo ìtàn àṣẹ yìí. ṣe mọ tó ṣẹlẹ̀ wọn àṣẹ báyìí. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. ó sú mi o ó sú mi ó sú mi ó sú mi ó sú mi. ọmọ wọn tó ń pariwo ṣe ní hospital. ẹ jọ kí ló ṣàwọn ará lè yín. mi ò mọ tó mú wọn wàhálà tó bá wọn náà ta ló ń polówó ẹ kiri. náà wá ń pariwo bẹ́ẹ̀ yẹn bí ẹ tájà bùjẹ. wàhálà tí wọ́n máa nìyẹn o. ara lè yín ṣé kò dẹ̀ kan ra mọ́ṣá. àfa àjọ náà ń bèrè wọ̀ ṣé ìyẹn lè ṣe kó má mọ̀ rárá sílẹ̀. ọlọ́run ti sọ mi lọ́wọ́ tí mò ń kọ́ ni patient tó wà ní. ó ti ó ti tẹ̀ sú mi in fact. Ah! ẹ̀jẹ̀ náà rí mi lọ síbẹ̀ o ah. mi ò lọ́wọ́. ta ló ti fẹ́ lọ bí wàá ṣe wọ́. can you calm down? Ah, kí ló dé ìṣe báyìí? ìgbà tó ti débí báyìí tọ́lọ́ ti ṣọ ẹ débí báyìí ẹ jẹ́ kọ́kọ́ ẹ̀ balẹ̀ gbogbo nǹkan tó wà worry about don't worry ṣùgbọ́n àti mi tó wọlé yẹn tó wọn àfi jáde padà ó máa mú owó jáde fún yín tó bẹ̀rẹ̀ sí fún un lówó àdúrà mi kàn máa gbà fún ẹni tó sick kọ́ lọ́n fún lálàáfíà. you have to be bothered okay. Uh, calm down please. sister. ayo ẹ ọ kí wọn ti wá máa twenty five thousand lè yẹ you I don't keep cash at home so bá mi send account number ok ó dàbí pé mo ti hàn àdé sórí beneficiary alright ok màá ṣe transfer thirty k n sin that's fifty five. Ah, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ jẹ́ kí n drop yín. àpòwò ah, ọ̀nà wo ni àwọn àdó rẹ̀ àwọn ẹ take it easy o ẹ take it easy o. <sighs> sis. Okay. mo ti send send. Thank you so much, sister. Thank you so, so much. I really appreciate you. I'm not gonna lie. Tìkú fi ń pa máa jẹ sí lójú ìyá rẹ̀ o. Ọba òkè yàtọ̀ ṣàmì ìwà. má ṣe jẹ owó kì í lọ́wọ́ ikú àìtọ́jẹ́ Elédùmarè ọba dákun ṣàánú wa. àbúrò accident àbúrò mi tún ní sí i. accident lẹ́tẹ̀jọ́ ẹ̀ mẹ́sìn. kò yé mi ọ̀rọ̀lẹ́ ayé tí wàá sún mi sir. how come. i don't understand sir. owó ẹ̀gbọ́n ni mo ní wọ́wọ́ owó àbúrò ló tún ṣẹlẹ̀ that's all right that's all right that's all right that's all right excuse me. Yes, ṣe ẹ ti àtúnṣe sàbí. mi ò lẹ́sọ̀ mi ò lẹ́sọ̀ ọ̀rẹ́ ayé wa wáyé yẹn. ọlọ́run ọlọ́run ọlọ́run. mi polongo sórí ìmọ́lẹ̀ o. ọba òkè. ayé o. yíká o eh, pàgbó yíká o eh, ẹ pàgbó yíká o. dókítà láyíwọlá kí ni tiẹ̀ kí ni nǹkan tó múmú láyà ẹ̀ kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ adéríbigbé òmùmú láyà ẹ̀ tí yóò bá jáwọ́ láìwọlá dọ́kítọ̀ tí ò bá jáwọ́ nínú ọ̀rọ̀ adéríbigbé wà á kọ́ dínú yọ èmi èmi mi ò ní í fi adéríbigbé lọ́kàn balẹ̀ mi ò ní í fi ilé ìdílé adéríbigbé lọ́kàn balẹ̀. gbàgbọ́ yìí ni èmi ò fẹ́ bá mi mú. ṣèbí wọn ní gbẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ìbànújẹ́ ojoojúmọ́ mú kúrò láyé mi o òkùnkùn ṣó ó ń sí òwúrọ̀ Elédùmarè ṣe ìdámídá bẹ́ẹ̀. ṣọlẹ̀ o kékèké agbórí ẹni bí ẹ̀ńlá bá I don't want it in my life. The sorrow is too much. Ọba olúwo báwa.